hello hello my lovely people you're welcome back to my channel i greet you according to your time and according to the time you are seeing this video we are still on the palace matter as we dey congratulate olori naomi so my people oh na congratulation we dey so may we may you join me congratulate her as as god continue to do good things for her oh she's overjoyed as the president and uh, the First Lady Remi Tinubu call her for celebration no be small tin so on top internet say the news with the guest this time around be say uh, uh, olori kunomi was called by remi tinubu and um, yeah remi tinubu and tinubu to be celebrated for making nigeria proud my people no be small tin seriously, Queen made Nigeria proud. It's not easy for one to go outside the country and come back making that country proud because what we are going to be hearing is that Queen uh, is from Nigeria. You see, had it been she went there and fell, they will still call Nigeria. Nigeria's name will be rumoring everywhere that they are not doing good and they are not doing well. But thank God, say she went and uh, and uh, did very well. So Remi and uh, her husband deemed it necessary to to call her and to celebrate her. So, according to what we heard, she was called upon and was celebrated all over Nigeria because she have gone to Singapore, make Nigeria proud. No be small thing. No be small thing. She is really wonderful. So my people, they alleged allegedly, she was uh, announced yesterday on national news. She was announced nation, national news yesterday, no be small thing. I know say when some people might have heard about it, they will be like, ah, is this really happening? The person they thought is nothing is now somebody. No be small thing. Now so what day You cannot say what somebody go be tomorrow because you know be God. You are not God. Oh, as she win the uh, uh, Gala Night Award and other awards. So Nigerians said that they are proud of Queen And it's not just going to take, uh, they're, not, they're not going to take her for granted. So they are going to celebrate her and, to, and also to tell her that what you did is what emulating, my people. What she did is what emulating. She's really a good Nigerian. you know say these people from like somebody like this president and uh, dis uh, governors them. you know these people on top government whenever somebody did something that give them name they are really really happy so as we know, we don't go for singapore come make name for nigeria uh, tinubu and remi deem it very very necessary saying that this woman you are you are a material we are not going to just take you for granted we are going to celebrate you oh you know and uh, they they they uh, they celebrated her and announced what she did in uh, in national news yesterday as she uh, she's going to another country she's going to make money for queen for nigeria yes because as she don't start they go outside the country she go they go and go dey make name for for nigeria yes. And the, the thing wey dey give me joy most um especially is that since Queen Naomi went to Singapore and um and they grab this award of excellency and all of that, Ooni of Ife don dey buga say like tomorrow no dey my people Oh, If you see Ooni how Ooni of Ife dey buga this time around, ah you go know say when you marry the correct wife when you marry a wife wey sabi wetin dey Eh, you go dey you go dey buga my people. you go dey enjoy yourself you go dey thank God say you marry that kind of wife but when you marry the kind of people wey go stay for palace dey make noise dey dey look for who no look for them. dey find trouble everywhere na na na for now she go take slim down so my people, o oh, Ooni of Ife dey dey dey celebrate Queen Naomi. In short, he cannot stop celebrating Queen Naomi. So, the alleged information reaching us also is that uh, the First Lady invited Queen Naomi, the First Lady and the husband, not just the First Lady alone. You remember that we uh, we heard that she was also giving a eh, special assistance on spiritual matter oh. Not just that, they, are, they called her, they invited her, like President inviting Queen oh. My people, they gave me, as in, are you getting what I'm saying? That Queen was invited by the president to be celebrated. Do you think it's a small thing? Ah, my people, oh, I just thank God for that woman. That woman, grace, they follow her. God, they speak for her, seriously. So what the thing come be say, when this Olori is in the palace, go go see this, go hear this thing. Hmm? When, this, when, when they go hear them, how do you think they are going to feel? Because they are not ready to appreciate good thing where God they do for Queen Nomi. Because they say that if you if if you appreciate good thing where God they do for another person, your own go come. Seriously, she is Queen Nomi is really doing good. She's doing excellently. She is ah, she's invited to be congratulated properly not be just congratulation by mouth you know when when the president and the wife invite you to come and to be celebrated you know what? In am na the, the people that see kunomi say she they come from a eh, family of nobody and don't they don't know say now from that pit pit where god where god if one if god won't lift you now from that pit where god go lift you go above your enemy as kunomi don't go above, above her enemy so those people in the palace they go We want to uh, hug transformer and crack their teeth like like like say eh eh, eh the thing wey god dey do for queen may may be dem wey dey do am for so my people o oh, na so we take dey hear am so but my own is dat dis eh, olori is because we hear that when they went to airport to welcome queen they were disappointed because queen followed obi Kubana and the wife in their convoy ah my people if if we are talking the one wey god do god dey god go dey do another another thing add for the one wey him do you see They go be like ah ah so this level this woman level don reach to follow obi Kubana. this woman don level don reach to be invited by the president and they are just dey they, they just dey there dey waste their time see let me tell you some of these oloris in the palace they may go higher if they leave that palace but because they have decided to stay there and to waste their time na so dem go dey waste their time their time go dey go because time no dey wait for anybody as kunomi don dey go higher na so she go dey go higher nothing go stop her no be even their their their bad mind and the and the weak the, the their hatred can stop kunomi from going to that extent god want her to go so my people o oh, na so we take dey hear am she is being celebrated in the whole nigeria the whole nigeria with oh my god oh my goodness president of the country is celebrating Queen Naomi how do you think Ooni of Ife is going to feel he's going to feel as if he's on top of the world oh my people thank you so much for listening and please also congratulate and celebrate this woman with us she worth it.